أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل و... قال الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى في كتابه متن الرسالة وأقل ما يجزئ المرأة من اللباس في الصلاة الدرع الحصيف السابغ الذي يستر ظهور قدميها وخمار تتقنع به وتباشر بكفيها الأرض في السجود مثل الرجل بسم الله الحمد لله والصلاة والسلام نتمان أكملان على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وصحابته الأكرمين الأجدين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد آه، آه، نقطة أورا أني أشوى نبهسو قطرة مرضى أخوانا الإمام ابن أبي زيد القرواني رحمه الله بي آه، نقطة أنتي قد إيه ما أشتا لفكيون إنه أكون أتبعي نتو كون سنة على أورا تمغلادة على أورا تمغلادة على أورا تمغلادة أتي سلاي على أورا إيه دجوري ìbò òhò àti báwo ni òhò ọkùnrin àtòbìnrin ìbílẹ̀ ti ṣíwájú nípa tó ń bẹ̀ sọ̀tún bá káyà ká ètò òhò tó wúwo tó tóbi náà òhò wọ̀nyí aláwọ̀sùn náà gálábà láta tí ètò òhò tí ó wúwo ní ara ọkùnrin wọ́n ní máa bẹ́yìn náà azakar wal unsayayn azakar wani azakar wal unsayayn wa ma bayna al ilyatain الذكر والأنثيان وما بين الإليتين أن أوتو ولا أقويون أني آه، كما قلنا أتي آه، الأنثيان سبحان الله آه، سدد أوكي سبحان الله إيه، كما قلنا أتي الأنثيان kọ́lọ́kan àwọn méjèèjì so àmọ́ àmọ́ bẹ́ẹ̀ ní alìyàtẹ́yìn àti tí ni wà ní alìyàtẹ́yìn eléyà ní dẹ́bàdì báyìí tó wà lẹ́bẹ̀rẹ̀ méjèèjì yẹn kárabàdì tó wà ntọala ẹ̀bẹ̀rẹ̀ méjèèjì ẹ̀bẹ̀ kárabàdì méjèèjì wọ́n ní ìyẹn ní aláwọ̀túnmọ̀gáládọ̀ òun ní òrò tó wuo tó tóbi ẹni tó jẹ́ ẹni tó jẹ́ ẹrúbìnrin ẹni tó òfò tí ó tóbi ní àbí tó tóbi nínú òróró rẹ̀ òun ni òun ni asáwà so ojú ara obìnrin rẹ̀ bẹ́ẹ̀ ni wàl eliya wàl eliya àti wàl eliyatan wàl eliyatan àti káràbàdì méjì rẹ̀ báyìí so. àwọn ẹ̀dá ìbàdí báyìí máa ń pè ní so kálábàdí ẹ̀ ní sọ sá wọn ní òun náà ní òhò tí tó tóbi lára ẹrú ṣùgbọ́n ẹnitọ́jẹ́ ọmọláàbíbìnrin tí ó kì í ṣẹrú tọ́jú ọmọláàbíbìnrin tí ó kì í ṣẹrú òun ni máa bẹ́ẹ̀ nà sọ́dọ̀ awolatuha alamọ̀gálábà tí ń ayare a àyà rẹ̀ si ń si láàrin àyà rẹ̀ sí arúgbàtẹ́ẹ̀d sí oríkún méjèèjì wọ́n ní tí wọ́n máa fi ń táwọn onímọ̀ ti pin báyìí níbàámu ẹ̀rí inú ìṣẹ̀lẹ̀ náà ló nínú ẹ̀rọ ọlọ́run nínú ọlọ́run àtàwọn ó lè rí obìnrin tí ó jẹ́ pé ẹni tó jẹ́ obìnrin ò lẹ́tọ̀ọ́ fún kókó fẹ́ ìyẹn tó jẹ́ léwọ̀ rẹ̀ kí wọ́n fi wọ́n fi lè máa tó lè rí lára obìnrin tí ò lè rí ẹni tó jẹ́ ẹni tó lè rí lára obìnrin tó jẹ́ léwọ̀ rẹ̀ tí ò lè fẹ́ ẹ bá ìsàlàyé síwájú ọ̀rọ̀ pé ọrùn orí àti irun rẹ̀ so ọwọ́ rẹ̀ ọ̀nà ọwọ́ àti ìbọn bẹ́ẹ̀ náà ni kókósẹ̀ méjèèjì ojúgun òsín bẹ̀dẹ̀ kọ́dà wọn sọ àfi pé ẹni tọ́ba pé ọba ṣòro obìnrin kọ́kọ́ kó bòyàn fún ẹlẹ́wọ̀ rẹ̀ bàbá rẹ̀ àwọn àbúrò rẹ̀ ọkùnrin ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin náà sọ́kòtọ̀ lábàá àsìkò kò sí láìfi àbí ibi irú tán ní wàbá náà so gẹ́gẹ́ bí láti fi kọ̀ ládàá àyàn ṣáfì rahmanlọ so gẹ́gẹ́ bá ìṣàlàyé síwájú nǹkan tí alimami ọ̀hún ní sọ ok tí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ ẹrú wọ́n ti pé ẹrú tí wọ́n lè rí lára rẹ̀ látara pé wọ́n ti sàlàyé pé tó tóbi ní òhò àti tó fúyẹ́ so wọ́n lè máa pín tẹ́lẹ̀ lára rẹ̀ tí wọ́n lè lára rẹ̀ lẹ́yìn tí ìbá ṣe olówó rẹ̀ ni o tí ìbá ṣe olówó rẹ̀ kò sí tó lówó rẹ̀ lórí ara rẹ̀ ìyẹn tó lẹ́rú yẹn tó lẹ́rú bìnrin látara bẹ́ẹ̀ nítorí tí wọ́n tó ń ṣàlàyé lẹ́yìn náà ni pé tí ìkẹ̀kẹ́ bá yọlẹ̀ nínú irun tó rẹ́ pé ìkẹ̀kẹ́ bá yọlẹ̀ nínú tí kò bò ó tó a pé ara mọ̀gálábà ni tó bá yẹ pé nítorí tóbi nínú òhun ọjọ́ kan lọ́jọ́ ni bàjẹ́ nu yẹ ọba aládùn àti bò ó tí èsè kókó aládùn àti bò tó sì rántí àti bò ó tí so yẹn bàjẹ́ nu yóò àkókò ọ̀run ó sì wá ń àbí àkókò ọ̀run ti kọjá ni yóò dànù

ìdájọ́ ìbò ọ̀hún níbi irun àwọn onímọ̀ ń mọ́tà bí fún rẹ̀ ọ̀rọ̀ méjì ni sọ ń bẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn kan ní ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni pé kìí ṣe májẹ̀mú kìí ṣe májẹ̀mú fún ìrùn kìí ṣe májẹ̀mú fún pé kí fi lè lálàáfíà ọkàn jẹ́ lásán lásán èkejì ni pé ọ̀rọ̀ kejì òun ni pé májẹ̀mú ló jẹ́ májẹ̀mú sọ̀rọ̀ pé májẹ̀mú lọ́jọ́ ìyẹn ni pé kì í tún sọ̀rọ̀ yẹn lásán nù ọ̀ràn ìyẹn ló sì jẹ́ májẹ̀mú láti pé kí wọ́n lálàáfíà ní tí ó ṣe nínú fòró ìkìláàfù wọ̀nyí ẹ̀mí tó tọ́fara látara ìkìláàfù wọ̀nyí ni pé lórí pé ọ̀rọ̀ yẹn lásán lọ́jẹ́ ẹni tẹ́ bá máa kírun rẹ tí kò bo kankan tí ò bo ìkan nínú òhò ẹ̀ ìyẹn ni pé nítorí kó bo kò bo ó sì mọ̀ pé òhò ni so ó ń tọ̀ ń ṣẹlọ́run ọgbọ́n rẹ̀ lálàáfíà ǹjẹ́ lórí pé májẹ̀mú ni kí èèyàn bùrọ̀ ó jẹ́ kí ó sọ̀rọ̀ yàn lásán ǹjẹ́ máa ń pè májẹ̀mú gẹ́gẹ́ bá ṣe láì mẹ́yẹ ìgbà pé ọ̀ràn yàn ni ó tún wá jẹ́ ọ̀ràn yàn lásán náà ìyẹn ni pé gbogbo tó wá di pé májẹ̀mú ọ̀ràn yàn ni nǹkan yẹn ó tún wá ju ọ̀ràn yàn lásán tó tó jẹ́ májẹ̀mú fún nǹkan tí ó jẹ́ májẹ̀mú fún tí wọn bá rí nǹkan yẹn nǹkan yẹn lálàáfíà ni bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n ń pè lórí gun náà àti sàlẹ̀ ìdá pọ̀lọpọ̀lọ so wọ́n ní tí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí ó kírun tí ò òhò lápẹjù rẹ ń òhò ni alága ti bò kò bò ó kò sì kéré sẹ kó so ó wá kírun bẹ́ẹ̀ ó rí pé itan òhò ní àsìmọ́ pé itan òhò lọ́jẹ́ ọ̀dọ̀ àwọn màlìkíyà yíyan ọkùnrin gan lára ọkùnrin tó itan ọkùnrin òhò lọ́jẹ́ ọ̀nà mọ̀ṣẹ́ mọ́tà bù wọn so irú ń tàn tí lórí pé kó òhò ó fún ìrùn ó ń tàn wọn dànù padà nù. irun rẹ̀ lálàáfíà nù yóò dárun padà torí pé inú májèmọ̀ ọlọ́jọ́ ni nígbà tí wọn bá kírun tí ọ̀pá jésù kébìlà tó sì máa máa tẹ́ pé ìyára ló ṣe so àbí kẹjẹ kó dàbí kẹjẹ kó sì ládàbí kó jésù kébìlà irú nǹkan báwọn ó ń tàn irun rẹ̀ bàjẹ́ torí pé ìsèkébàlọ̀ kébìlà májèmọ̀ ọlọ́jọ́ fún un wọ́n yẹ dáadáa dáwọn ní ẹ̀ máa ń má dàbí wọn wọn lè kí gan eléyìí so ntọ́wádọ́ ọ̀rọ̀ yìí ni nǹkan tó tẹ̀wọ̀n ní àwọn kan sọ pé ó wà n'i ní mọ́dà ní mọ́dà bá mọ́rí kọ́sí mọ́ lọ ni ní tó pe mọ̀ṣọ́ nìyẹn wọ́n o si ọ̀rọ̀ pé ó jẹ́ ọ̀ràn o ó sì jẹ́ májẹ̀mú ó jẹ́ ọ̀ràn yẹn ó pe jẹ́ ya àwọn kan sọ pé n'i lórí kìláàfù yìí lórí lójoojúmọ́ àti máa fáre o àbí fòré ò tọ́wá tọ́jọ jáde látara àkìlá fún wọn àti sámàlà àkìlá fún wọn àti mọ̀. ọ̀rọ̀ pé májẹ̀mú lọ́jẹ́ òun náà ni ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ sọ nínú òun ni mọ́dà bọ́dọ̀ àwọn ṣàfihàn ọ̀rọ̀ àbẹ̀dọ̀ àwọn ṣàfihàn ṣàtúlù ọ̀rọ̀ fi sọ́lá wájú bọ̀ ṣàt ìyẹn ni pé ṣàtún fi sí àti sọ́lá. واجب واجب وشرط في صحة الصلاة أدل صحة الصلاة ابن جماعة جنبقنا سولدوا بين ندوى الإمام داود الإمام داود رحمه الله كان جاء إمام ظاهري إمام المذهب الظاهري بين الندوى هنا المذهب الحنابلة شو شو ṣé báwo wá ní ṣé téèyàn bá ń dandan ni kí èèyàn gbogbo gbẹ àbí tí kan bá ha. bá àwọn àwọn kan náà ìyẹn ni pé ṣé tí kan bá tàbí sọ pé ìtọ́tẹ̀ àbí nínú àwọn ní ọ̀rọ̀ tí ọ̀rọ̀ àwọn onímọ̀ àtàwọn sọ nípa pé kí wọ́n gbòòrò níbi inú sọ́ràn yẹn ni àbí májẹ̀mú lọ́jẹ́ fún àti pé kí wọ́n lálàáfíà nítọ́tẹ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ méjèèjì òun náà ni pé ọjọ́ májẹ̀mú ó sì jẹ́ ọjọ́ ọ̀ràn yẹn ó sì jẹ́ májẹ̀mú gbẹnikẹ́ni tí ọba gbòòrò rẹ̀ tọ́lágbà ti gbòòrò tí ògbó tí kò sì gbàgbé ó ń tọ̀ ọ̀hún wọ́n ti kí wọ́n bẹ̀rù rẹ̀ lálàáfíà rẹ̀ bàjẹ́ ẹ̀wọ̀n rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a sọ pé tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ìgbàlátò nàjásà kí n ò kí n ò mẹ́jọ kò tọ́ lára tí ẹ̀dùn bá ń bẹ lára yẹn àbí kò ń bẹ aṣọ tí bá ń bẹ ń bẹ aṣọ tí a ti ń kírun àbí kò ní dàí tí a ti ń kírun sọ wá sọ pé nǹkan dáadáa nínú àwọn onímọ̀ ni pé ọ̀rọ̀ yẹn àti ní ó sì jẹ́ májàmú ṣùgbọ́n máa zikiri wal kudra ni tí àwọn bá rántí tí ó sì lágbára àti mú kó gẹ́gẹ́ náà ní bí iná tí àwọn bá ti àti bo òun tí ọba ti bo tó bá ti kírun bẹ́ẹ̀ irun lálàáfíà tí ó sì gbàgbé àwọn tó bá kó bá gbàgbé àpèjú rẹ̀ bóyá ẹni ya á ti kírun bẹ́ẹ̀ ó ti gbàgbé ya bí ó sì ní tó láti òrùkú àpèjú rẹ̀ òhòrè ọ̀hán òhòrè ọ̀hán even òhòrè ńlá ó lè hàn ó gbàgbé ó àbí kò tiẹ̀ gbàgbé sùn lọ́kọ̀ ládàá àti àti àti àti bò bóyá ó jáde bẹ́ẹ̀ ìgbà tí ṣòkòtò yẹn ẹ bó ṣe jáde ṣòkòtò yamala lápèjú rẹ̀ nǹkan sọ àwọn ṣòkòtò ṣòkòtò yẹn yamala níbi òhó ń hàn àbí kí ni tí ẹ̀rọ kọjá kárìn lọ́sùn mọ́tò bá rò kú òhó hàn àbí tó bá ṣe sùjúd so irú ẹni báwọn ó sì mọ̀ ṣùgbọ́n kò ládàá àti ṣe kí ni àti bò bóyá kò sí nílé tí ò bóyá ilé jìnnà gan ni o àbí kò lówó tó fi wọkọ̀ ni o àbí kò sẹ́ni tó gbé lọ ni o àbí kò lè àbí ó sì jẹ́ pé kò sán lówó tó fi ra aṣọ tó fi tó fi sáré ibi tó ti chain tó ti ra aṣọ tó nìkan sáré bá wọn òde lẹ́yìn kò kò kò kò rọrùn fún ẹ pé kálọ̀ pé kò ṣe so àbí kò tiẹ̀ lówó tó fi ra kò sẹ́ni tó dòwó lọ́wọ́ àbí tó yàwó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni àbí kò sọ̀rọ̀ ẹni báwọn ọ wà ń pẹ́ ní tí ọ̀la dànù ọ rántí ọ̀la wà ń pẹ́ ní tí ọ̀la dànù abẹ́ni tẹ́ pé ó tiẹ̀ lágbàsùn lọ́gbàdé lọ́gbàdé gbèsè kò tó yà sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ tó bá ti tó bá ti lè kírun pẹ̀lú tí òhò rẹ̀ hàn ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nígbà tí ọ̀la dànù lóbi kírun pẹ̀lú pẹ̀lú òhò tó hàn àbí àbọ̀gbàdé ó ń tọ̀hún pẹ̀lú àná náà ìrùn rẹ̀ lálàáfíà ìrùn rẹ̀ lálàáfíà torí pé kò lágbà ni àbí ó gbàgbà ló ló ṣe ẹni tó bá lágbà àti lo oògùn àbí tí ó sì jẹ́ pé àbí tí àbí kò gbàgbé ó rántí sórí ó ń tàn rẹ̀ bàjẹ́ tó dáadáa náà ní màmí ẹni tó sọ pé tó dáadáa ni ọlọ́run sọ pé wala yubdina zinatahunna ma zahara minha àwọn obìnrin gbọ́dọ̀ fi kankan lẹ̀ ní òhò ẹnu ẹ̀ṣọ́ wọn àti ọ̀nà wọn pín sí fi أنا أولي ما نزكي على الوجه الكفان الوجه الكفان وإننا ندر إلا ما ظهر منا sòlá tẹlẹ lẹ́yìn tí wọn bá filẹ nínú òhò sòní ìmáàmà náà fi filẹ ni o àbí wọn ti ìmáàmà ṣùgbọ́n ó lágbà àti bò ó sì rántí sòrò ń tàn nígbà tó kí wọn ní àìbò òhò rẹ nù sò dẹ́gbẹ́ tó ń tàn wọn kò kò kò kò ní òun torí pé ọlọ́run pa á láṣẹ sò ọ̀nà ìyàtọ̀ àtàrí. والنهي يقتضي التحريم sódà tó bá tún wá jẹ́ pé nahayu ntí wọ́n sọ pé ká má ibi tí nahayu wá pé ká má ṣe nǹkan tẹ́ni ká má ṣe tó bá jẹ́ pé ibi tí kíkọ̀ tí wọ́n kọ̀ pé ká má ṣe nǹkan yẹn ó jẹ́ pé nǹkan yẹn gangan ni nahayu yẹn lọ síbẹ̀ wọ́n kọ̀ fún wa pé kíkọ̀ tí kọ̀ pé ká má ṣe nǹkan yẹn tó pé ní orí kan yẹn gangan ni so anahayu afẹ́ dùn ẹgbẹ́ ìlú ọ̀tá sọ pé dandan náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí àbí tó bá jẹ́ pé tìtorí ìròyìn kan tó wà ń bẹ̀ ẹ pé ìròyìn kì í yẹ kì í dò níbi nǹkan yẹn so bákan náà anahi of tẹ́lẹ̀ fasad ntí wọn bá ní ká máa ṣe tọ́jú haram nìyẹn tí wọn bá ti ṣe nǹkan yẹn lálàáfíà àbí kí wọn ò tún ṣe àbí kí wọn ò tún ṣe so ìgbà táwọn àwọn aláyè bí náà jẹ́ náà tàfin ní lámà bàrà nìyà ẹni tó wọn máa ṣe fi òhùn rẹ lẹ ní tùmọ̀ sí kíkó nínú tó yẹ kó bọ̀ tí ó bò àbí ó rántí láti bò kó bò. wọ́n sára ìtọ́ bá sì wò á sí pé bó jẹ́ pé ìbò òun bí òun ṣe pẹ̀lú òun gan náà yóò kọ̀ wá níbi pé òun gangan ṣùgbọ́n inú nǹkan inú nǹkan tó yẹ pé kéèyàn kéègbò níbi òun òun náà ní kákírun ní kíni kákírun lẹ́ni tó bo òhó wa kákírun lẹ́ni tó bo òhó wa torí pé eh, bàtọ́ náà sọ pé kódò zè mẹ́ta kọ́ ẹ̀ńdà kó lè nàṣẹ́ nínú ṣọ́tìlá ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ inú wọn ni máa máa rí kàtà àwọn mímọ̀ pé tí wọ́n gbà lọ́wọ́ náà ni pé tá ń lọ síbi tá ń lọ kírun ẹni pé tá bá fẹ́ lọ kírun ní masasi àbí tá a ti kírun gàndé náà so káàbò òhò wa ẹni kó kálẹ̀ ṣọ́ wa kálẹ̀ ṣọ́ wa tó pé ẹni káàbò òhò wa lábò pé so lẹ́tọ̀ ọdọ tí ọba ti wá ṣe bẹ́ẹ̀ so ní túmọ̀ sí pé tó bá ti kírun rẹ lálàáfíà nù. ọ̀dẹ̀ kan sọ lọ́dún pé ẹ̀ṣẹ̀ lọ́dún àwọn tí wọ́n sọ pé ànínáyò tó bá tẹ̀ tí ó wá tí wọ́n bá kọ́ pé nǹkan máa ṣe tó bá ti wá tí wọ́n bá ti ṣe nǹkan tí wọ́n máa ṣe tó yẹ pé nǹkan yẹn jẹ́ haram gbogbo nǹkan yẹn gan-an ti bàjẹ́ mutlaqan lọ́dọ̀ àwọn tọ̀hún so gbogbo ẹ̀ náà túmọ̀ sí pé ẹni tó máa kírun rẹ́rọ̀ sáàtìrìn bí aọ́rọ̀ ti hì so tó máa kírun tí ò bó oho rẹ̀ ọmọ ọmọ àbí ó sì lágbà àti bó kò bó irun rẹ̀ bàjẹ́ gàzẹ́ bákan náà anábìsẹ́kọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ لا لا يقبل صلاة حائض إذا إذا إذا لا يقبل صلاة حائض إلا بخمار حديث أم من عائشة رضي الله عنها تدريس الأسواجنا فيها الإمام ترمذي الإمام أبو داود والبداية بين الإمام ترمذي رحمه الله الإمام مسلم بداية الإمام سو حديث ناس لا فيها حديث لا لا فيها الإمام ترمذي يقول حديث أو أو حسن فبقى آه، الإمام الحاكم رحمه الله أصبح صحيح حديث صحيح mo rí bẹ́ẹ̀ tí ń àdéhùn yẹn sọ ni pé ọgbẹ́ ikéyìí obìnrin tó bá ti dé kò pé ń ṣe haidọ̀ tí ọba ti lè kí òun pẹ̀lú ìmọ̀ kó bo ara rẹ̀ kó bo olówó rẹ̀ obìnrin ò ní òun ń túmọ̀ sí pé ṣẹ́tù ọ̀rà ṣẹ́tù lọ́jẹ́ mu kì í ṣe kọ́rin àlájá lọ́jọ́ nítorí àná ìdìsọ́ pé láàṣọ̀láta tí wọ́n ti ẹ̀dùnmá rò ń bẹ̀yẹn òun náà ni láàṣọ̀láta sọ̀hí hàtùn láàṣọ̀láta sọ̀hí hàtùn torí pé àwọn tó dọ́gba ní sẹ́máà ti ṣe ẹ̀dùnmá rò kankan bẹ̀yẹn èyí wọ́n ń pè ní dàlá tòkìtìdọ́ nínú nínú wọ́n ń pè ní dàlá látò àbí dàlá tòkìtìdọ́ nínú usul fiqh kàtọ́ yẹ pé àgbọ̀yé pé wọ́n ń pa kankan rẹ àbí wọn ò ṣe wọn ò dákan kankan nínú ọ̀rọ̀ tí wọ́n bá sọ tó yẹ pé nǹkan yẹn aláti tàkìdí rẹ̀ aláti fi hàn aláti gbé jáde tá a bá fi kàn yẹn hàn àbí tá a bá ti tàkìdí rẹ̀ nǹkan yẹn tá imma shari'an na shari'a abi abi akla na binu na kai aw adata abinu na abinu alada ka fazu kan zakai la salata la salata li haidin illa bi khiman ka sa la salata bi pe pe kan kan sọ pé ti Ànábì gbèrò ni pé sallallahu alaihi wasallam bi pe a kò fazu kan ka ma rí ma kinu no bi ni láì ní lọ khimas láì ní lọ aṣọ tí ó fi bo òhò ẹ̀ قصدوا قد ما نافي الصلاة يعني ما ما نافي وقوع الصلاة في الخارج بغير خمار وقد قد قلنا لنا الدليل صلى الله عليه وسلم تلقي توجد في الخارج بعض النسوان يصلينا بغير حمار بغير أخمرة بغير أن بغير أن تخمرنا بغير أن يتقب آه، آه، أن يتقنعنا بالأخمرة سو أنا جينا هو بنتقي سو wọn ò lo wọn èlò wọn èlò wọn èlò wọn ń kírun láì lo hijab láì lo tí ó bo tí wọn fi bo òhòhò wọn then àti mà pé nǹkankan bẹ nínú ọ̀rọ̀ tí wọn ṣàfihàn àwọn náà ni wọn ń pè ní ẹgbẹmọ ọ̀rọ̀ àbí half لازم تقديره ضرورة لازم تقديره ضرورة لو لم يقدر لكان الكلام معيبا شرعا níbi شرعا so tí wọn bá ti tàkìdérò nǹkan tí wọn bá ti kan yẹn hàn يرام عيب يعني يكون في عيب شريعة من شريعة تلك كبازي في كاسة بي آه أبيهم كنا نلا نلا نلا كاي كنا تلك بني عالية وين تلك أنا وبني متشان كم ناس كين أي له خمار أي له حجاب أنا وزين إذا إن شاء الله تعالى كاسة تقدير عندنا كاسة تقدير ونقول لا صلاة صحيحة لا صلاة صحيحة كيف كاملة لا torí pé àwọn onímọ̀ ẹni tó sọ pé wájú dà mí ẹni tó sọ pé ẹni wájú bù mí sọ́tọ̀ lọ́wọ́ ẹni tó sọ pé wájú bù máa ká ó nìyí ṣọ́ọ̀tàn fi pèsè àti sọ̀nà àlọ́ sọ pé báyà kámìlì ń bẹ̀ so kò kámìlì so lọ́dọ̀ àwọn àhànàfíà ń dẹ́nu àwọn bíi kaba àwọn sọ pé so níbi àwọn kámìlì wọn sọ pé kámìlì so ṣùgbọ́n lélẹ́yìí ẹni kékeré kàmẹ́lì náà súnmọ́ tó sọ pé súnmọ́ ni ọ̀rọ̀ wọn níbi pé jọ́ra yẹn ní àbímájẹ̀mú iná ní tí wọ́n sọ. lẹ́yìn náà kọ́ídà wa pé ìdá sólítọ̀ náà yó àbí ìdá sólítọ̀ náà yó ala al-haqiqati al-shar'iyya fa innahu yanfi as أو إذا تل... أبي كنوز أقول إذا تفلتت الله إذا تفلتت الله الناهية أبي الناهية على الحقيقة الشرعية فإنها تنفي الصحة دودو باتيرات لله توليتو ودونتين جاي ìdùntí ń jẹ́ bí ọ̀rọ̀ ní àwọn tó lọ́n tó wá ní tí wọ́n ń lò fún àwọn tó máa ká nínú ṣẹ̀ríà bíi àṣọlá àti mọ́tí wọ́n ń pè ṣọlá nínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ ni àṣọ bẹ́ẹ̀ ni àzàkà bí wọn bá ti dé ńlá tí ńlá bá ti wọlé tọ ọjọ náfíà àbí náfíà ni n túmọ̀ sí pé náfíà ti ọmọ wọn ní wọn ṣe náfíà so náfíà yẹn n túmọ̀ sí pé nǹkan yẹn ò lálàáfíà nù ẹni tó bá ṣe nǹkan yẹn láì ṣe má jẹ̀mú tí wọ́n ní kó ṣe ń bi nǹkan yẹn nǹkan yẹn ò lálàáfíà nù. àpèjọ ọ̀dọ́ tó fi kílà ru hadithi anabi sọ́kú sallallahu alaihi wa sallam láwọn sọ̀rọ̀ àtọ́ àdẹ̀rẹ̀ tó hórè wọn láwọn sọ̀rọ̀ àkọ́tà mi ní wúlò lè hadithi sahihain hadithi àdẹ̀rẹ̀ tó hàdẹ̀rẹ̀ àti sahihain lójú ike yẹn tí máa ń kírun láì ṣe bíbẹ́rù tòhórín láì sí ìmọ̀ra kéke èyí pé láì ṣàlùwàlá tó dáa pé bùkátà kó ṣàlùwàlá àbí tí ó bá yẹ kó ṣe mara ńlá tí ń jẹ́ ìwẹ̀ tó bá dáná rẹ̀ tí ò bá ṣe láǹsọ̀láta ìyẹn pé sahihatun kò sí ìrun rẹ̀ tó bá kírun rẹ̀ lálàáfíà. so ìtumọ̀ pé إذا تسلطت الله النافية على الحقيقة على الحقيقة الشرعية الشرعية فإنها تنفي الصحة àwọn ìtàn ìbísí ọlọ́dún fáwọn hànàfíà nìyẹn nígbà tí wọ́n sọ pé la salata illa bi fatil kitab la salata illa bi fatil kitab èyí tí wọ́n sọ pé kí á tó fata kí fata kì í sọ ọ̀ràn yẹn lọ́sùn mọ́kì ṣe mọ́jẹ̀mú àti wọ́n sọ wọ́n sọ fún wa pé la salata kamila tún kọ́ la salata sahihatun iman sọ ní kúkúrú ẹ̀rí tí inú àwọn ẹ̀rí tí wọ́n fi jẹ́ pé ibo òhòhò kí ẹ bo òhòhò níbi ohun tí a ń kí ọjọ́ náà wọ́n sì jẹ́ májẹ̀mú láti pé kí wọ́n fi lálàáfíà nínú ẹ̀rí nínú àwọn ẹ̀rí tó wá ń lọ lórí ẹ̀ ni pé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé wọ́n ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun ká máa kírun bá ṣe rí pé báwọn sàhábà ṣe rí pé àwọn kírun bá ṣe gbà wá tá a fi jíṣẹ́ fún wa nínú wọ́n sì rí i pé kò sí dodo tá anábì ti kírun sallallahu sọ̀rọ̀ anábì kírun pẹ̀lú kíni pẹ̀lú kí wọ́n bọ ọgbọ́ òrò tó yẹ kí wọ́n bọ anábì òfìgbà kan kírun sallallahu sọ̀rọ̀ kí wọ́n yọ òkú lẹ̀ kí ló wọ́n rárá. bí èsì pé ìdàkejì ẹ̀gán ní í sahabi sahabi Jabir bin Abdullah radiyallahu anhu ansar sahaba. أنا رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي في ثوب واحد متوشحا به àwọn àdá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn tí wọ́n pé aṣọ kan láti kírun sọ̀rọ̀ ìdí aṣọ kan sọ̀tí ẹ̀kọ́ láti gbogbo ara wọn délẹ̀. bẹ́ẹ̀ ni hadith ibn abi salama pé àwọn àdá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn ọ̀rẹ́ tó lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ sọ̀rọ̀ fi fọ́ ibn wahid mọ́ mọ̀tàfà bihi àwọn àdá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn tí wọ́n kírun pẹ̀lú aṣọ kan sọ̀rọ̀ tó yẹ pé tí wọ́n fi bo gbára wọn délẹ̀. òbílẹ̀ yẹn ti ń túmọ̀ sí kún àrò táwọn ẹbí sọ pé káàsì kírun bá wọn rí dáṣe táwọn kírun ń túmọ̀ sí pé báwọn ẹbí sọ máa kírun gbogbo ohun tí wọ́n kí ká máa bọ gbogbo ohun wọn sallallahu alaihi òbílẹ̀ yẹn túmọ̀ sí tayọ pé ń túmọ̀ ẹ ju pé ìbò gbogbo ohun níbi irun májẹ̀mú lọ́jẹ́ fún ọ̀run ọ̀ràn lọ́jẹ́ fún ọ̀ràn àti májẹ̀mú lọ́jẹ́ kí kírun fi lálàáfíà ṣé tí báwo lẹ́yìn tàtà tí wàá mọ̀ dájọ́ lẹ́yìn ṣé tí kankan bá yọ ọ́ lẹ̀ níbi irun nínú òkòkò yẹn ṣé ìwọ̀n bàjẹ́ ọ̀yọ́ bàjẹ́ nínú mọ́nàdọ́hà ẹni tó bá kí wọn tí obìnrin bá kí wọn ẹni mọ́nàdọ́hà bíbí ẹni tó bá kí wọn tó kí wọn tí ò borí rẹ̀ irú nǹkan dáhùn tó tẹ́ ayà rẹ̀ bá yọ ọ́ lẹ̀ pé ọ̀kan mọ́nàdọ́hà bí mọ́nàdọ́hà pé ìrùn rẹ̀ lálàáfíà lọ́tọ̀ ọ̀ṣẹ́ lọ́hùn bẹ́ẹ̀ rẹ̀ lálàáfíà ṣùgbọ́n tí ó dọ́gba ò ní pé gbogbo tí wọ́n bá ti ń pè ní òhò tó bá yọlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ máa ọjọ́ kò ní jó obìnrin ni o tó bá ti yọlẹ̀ tó bá ti hàn níbi tí wọ́n ti kírun rẹ̀ lálàáfíà ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ imam shafi rahimahullah bẹ́ẹ̀ ni daoud abẹ́ẹ̀ni lọ́dọ̀ alimam daoud daoud bin ali bin khalaf ali bin khalaf bin ali bin khalaf ti tí wọ́n sọ̀rọ̀ ẹ̀tọ́ dọ́dọ̀ ni. ọ̀dọ̀ imam ahmed rahimahullah a ní ìlà zahra ma yusuf min al-awra fi sala sahati sala ntí yẹ kí wọn bọ tó jẹ dandan kí wọn bọ tó bá hàn níbi irun irun lálàáfíà bàtí tí àwọn tí àgbẹ̀ níbi ọ̀rọ̀ náà ahmed rahimahullah ìyẹn ni pé tó hàn tí. kí ẹ jẹ́ ma ọmọ fi hàn ó sì sì hàn àbí ó sì sì hàn so torí pé tí wọn so fi hòhò lẹ so lọ́la kẹjọ bá ṣe sọ pé wọ́n jẹ̀ mọ́ lọ́jẹ́ kí ẹ jẹ́ kó mi lọ́dọ̀ dà nínú wọn ní tọ́lá erike ti ó jẹ́ òhò tó bá yẹ pé ìdá kan ìdá mẹ́rin oríkè yẹn tó yẹ pé èèyàn lọ hàn níbi irun tí èèyàn kí tí èèyàn ò gbó wọn ní irun rẹ̀ lálàáfíà sọ wọn ń kàn aksar wọn tó bá ti pẹ̀lú ìdá kan oríkè tó yẹn o lọ hàn bọ́tà láti sọ̀là ẹ̀wọ̀n ìyẹn ni pé nísò àlọ́ọ̀dù orígun oríkèé tí ó jẹ́ òhò tó bá yẹ pé ìdajì rẹ̀ ló bá hàn níbi irun irun bàjẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ yí pé tó bá yẹ pé ìdajì rẹ̀ lọ sọ́rí tó bá yẹ pé ìdajì rẹ̀ lọ bá hàn irun ọ̀bàjẹ́ ṣùgbọ́n tó bá hàn ju ìdajì lọ irun bàjẹ́. kí wọ́n má pèjú rẹ̀ ránṣẹ́ ká má pèjú rẹ̀ káfi ṣe káfi kílẹ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì ọ̀rọ̀ iná màbí hànífà tọrọ. imam abi yusuf na jama'a kiwo ká sọ pé kárabàdé ń sìn so ìgbà wa ha hàn nítorí hàn ní kárabàdé òun kára pé kárabàdé òun wá nítorí hàn bẹ́ẹ̀ òdi wọn ìdá kan ìdá mẹ́rin tó jẹ́ òdi wọn tó jẹ́ ìdá kan ìdá mẹ́rin ní kárabàdé tó wá hàn wọ́n dọ̀ wọn àbí hanifa ti ìran ṣe kírun ìran ọ̀bàjẹ́ ìran tó bá ju ìdajì lọ ìran bàjẹ́ bẹ́ẹ̀ náà ní èyíkéyìí odò oríkèéríkèé kankan tó jẹ́ òhò níbi wọn tá a gbọ́dọ̀ bò níbi wọn. so eh, ǹdà tó dọ̀dọ̀ jù ni pé tó bá hàn tí ẹ bẹ́ẹ̀ bá máa o tó fi hàn tí ó tí ó fi òhò yẹn hàn tó fi bẹ́ẹ̀ ó lágbàá ti bò kò sì gbàgbé ìrùn lálàáfíà ọjọ́ kan lọ́tọ̀ ni o ọjọ́ obìnrin ni o kọ́dà ọjà ẹrú ni o nítorí kọ́bọ̀ kò bò nítorí kọ́jọ́ kọ́bọ̀ kò ni ó ń tọ̀ ọ̀ràn ẹ̀ ní ni o ni o ń àbí ń ni ń kírun bí ni àbí ni tó bá yẹ kí wọn bò bò tó jẹ dandan kí wọn bò tí wọn bá ti bò inú wọn lálàáfíà tó sì lágbà ti bò tí ó sì gbàgbé nítorí dandan bí náà wà nínú wọn náà nìyẹn wọn ní mọdà dọdọ àṣàfihàn wọn sì dọdọ rẹ inú àwọn èrè náà ní èrí tí a rí tábí sọ pé ìbò òhò wọn jẹ mú lọjọsẹ níbi wọn tí wọn bá ti lò wọn lálàáfíà inú àwọn èrè tá a sọ ọ̀nà ìdúnadúnà tá a hàn ní àmọ́ àbáhùn mi náà bẹ́ẹ̀ náà ni ọkọ̀ إن حديث جابر رضي الله عنه حديث ابن آه، آه، ابن أبي أبي سلمة سو سو انا صحيح يعني كي حديث جابر رضي سو من صحيح جابر بن عبد الله من الصحيحين بين يعني حديث ابن آه، ابن أبي سلمة انه صحيح بيناتني يعني حديث جابر من الصحيحين أبي أبي صلى الله عليه وسلم pé aṣọ ọdẹ ẹlẹ́bi kí wọn anábì sọ̀kè sọ́lọ́ lọ sọ̀rọ̀ ìdá kánà alẹ́ kàfà ọ̀bùn wáhid tá a sọ kán bá ti wà pẹ̀lú rẹ̀ fàyín kánà wá sí án fàlítàhì bìhì tó yẹ pàṣọ kan tó bá fẹ́ tó fẹ́ dáadáa fàlítàhì bìhì dáwó bí ẹgbẹ́ra dábòra kó bo ọgbà rẹ̀ fàyín kánà bẹ́yì kan fàtàzì bìhì fàyín kánà bẹ́yì kan fàtàzì bìhì tó bá jẹ́ pé ó bá fún ṣíṣe ìzáàrù fi ṣe ìzáàr sọ́dọ̀ tó dé alámúrò sí ni alámúrò yìí fẹ́ lójú. tó tán àti jẹ́ ṣáàtì ni pé ànábẹ́ ò ṣe ọ̀hún fi àyè lẹ̀ pé báyà àbí tó bá jẹ́ pé àbí kìnnì kan so ó jẹ́ pé tí wọ́n bá ti lábẹ́ àti bó ohun yẹn o àbí kí èyí sì gbàgbé dáadáa dáadáa má jẹ́ ló sì jẹ́ fún àkékè fún yẹn pé fún òun tí a ti pé tí lálàáfíà o àbí kí n gbò tí àwọn bá ti bọ́ ìrùn wọn lálàáfíà. mo lè léyìí obìnrin kéyìí obìnrin tí bá ń kírun tó yẹ pé ó yẹ kó bo òhò rẹ odò tó yẹ kó bo òhò rẹ kò bó ìrùn lálàáfíà o. bẹ́ẹ̀ ni hadith omi salama tó a sọ pé ọwọ́n ni mo tẹ́ mọ́ malik rahmanlá àti inú eh, àwọn eh, sunan tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé wà á mọ̀ fà tí wọ́n ti sọ̀dí sí yẹn kọjá so um, tí tọ́bajẹ́kọ́ ní tọ́bajẹ́kọ́ wá lórí kó tẹ̀wà mọ̀ kó fàlà ọmọ ìsàlámà ọ̀dọ́ rà ní ha ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ọ̀nẹ́tumọ̀ hadith marfu torí pé kọ̀rọ̀nù kí ọmọ ìsàlámà sọ pẹ̀lú ráàyè wọn àdínkù ẹ̀mọ̀jẹ́rẹ̀ ṣáàjì wọn ọ̀dọ́ rà ní wọn àníṣà ìrù màtìmọ̀ nínú wọn bá kì í sọ̀hárà so ntí ọdọdọ níbi àbáyé náà mọ àkálù ẹ̀ka lọ sọ́dọ̀ àti ẹ̀rọ náà ìyẹn pé wà kọ́lù mọ́ ìdún tó kéré jùlọ tí ó le tó tí tẹ́kùn náà bá fi kírun pé ó ti tó yàn fi kírun tí kò ní di pé kí wọ́n tún un kí ìyẹn fún ọkùnrin ìyẹn kọ́ ìbẹ̀rẹ̀ náà àdéhùn ọ̀hún. ntájọ yẹ pé ntọ́ jẹ́ àkàmálù ń bẹ̀ ntọ́ jẹ́ dáwọ́jọ́tò kàmálù ń bẹ̀ ìyẹn ni pé ẹ̀ṣọ́ tó pé ẹ̀ṣọ́ tó pé tó kọjá pé tí ó tó yàn kírun tó jẹ́ pé tí àwọn àti kírun ìran láàfíà ní tó rẹ̀ ni pé kírun ó ṣe ẹ̀ṣọ́ tó pé ìpè ẹ̀ṣọ́ wọn wọn lọ síbi orúfò ìlú kọ̀ọ̀kan kí ni wọ́n máa ń kà fún ẹ̀ṣọ́ tó pé nígbà tí wọ́n bá múra nígbà tí wọ́n bá múra so nílùú látòjú ọlọ́dọ̀ wa ń bì tí wọ́n ń pè ní kẹ́ṣọ́ pé ìyẹn fọkùnrin o wọn ni kọ́ wọ ṣòkòtò kọ́ wọ ẹ̀wù bùbá sọ̀rọ̀ tọ́lá pé bùbá lásán tó bá wọ̀ bùbá lásán gan náà yóò fi ṣòkòtò sí ìdáná sọ̀rọ̀ wọ́n fi ṣòkòtò sí bùbá bùbá yẹn yóò ṣe dáadáa o ti bùbá tí ó ṣe já pé so àwọn tí wọ́n bùbá já pé àwọn náà ti mú pé àwọn kan ni so that so bùbá wọn ṣe dáadáa so lọ́wọ́ pé ọlọ́mọdé bùbá lásán kọ́ ẹ̀kọ́ wọ bàbá rẹ̀ jásí ìyẹn ni pé ṣòkòtò bùbá àti kíni àti agbádá so. nínú kọ́ pé wọlé yìí àdìkọ́ ọtọ àdìkọ́ pé wọ́n last time pé èèyàn wọ̀ yìí tí ó tí ó tí mo so èèyàn sì fi gbogbo èyí táwọn rí náà èèyàn fi fìlà sí èèyàn fi so torí pé inú ta kàkẹ́sọ̀ tó pé ní ọ̀dọ̀ wa ń bí mi ní nàìjíríà o láàrin haúsá yorùbá o tẹ́ pé náà lẹ́sìn sáàmù ti ṣe dáadáa jù so a sọ̀rọ̀ ní nàìjíríà ìnáwó ní nàìjíríà

tó jẹ́ súnà ni àbí súnà ni kí èèyàn wà lórí ẹ̀sẹ̀ tó pé ìyẹn ni pé fún imam àti àbí imam àti àbí mustahab mo wá lórí so tó ṣe tó dọ́gba jù tó dọ́gba jù náà àwọn onímọ̀ ni pé àti ìmáàmù àti ìmáàmù àti ẹtí ẹsẹ̀ ìmáàmù tó jẹ́ màmú tó ń ló dáa jù wọn máa ń sọ pé kí n ò dé fìlà wọn rẹ kí n gbọ́dọ̀ pé náà ṣètò pé lọ́dọ̀ wa tá a kà tó ṣètò pé ni pé èyí ò dé fìlà sí ṣèbí ara ara wa ní ṣáàtì àti kí wọn ti ń pè kóòtù kàkà báwọn lẹ́yìn kan sọ pé báwa kóòtù àbẹ̀wò ṣáàtì pé kàn má dé fìlà ìdára wọ ni kì í ṣàṣà wa tí wọn bá dé fìlà tó bá a mú sí kòsìkì nǹkan tó bá nílẹ̀ yóò ṣe ṣe dandan kóòtù ní ṣe dandan kí ni dáhùn amúnisìn tí wọ́n mú àṣẹ ní wọ́n fa igbó ọ̀nà tí ò sí ọlọ́mọ ẹ̀wọ̀ ṣòkòtò tí ó fún tí ó wọ̀n tí ó fún dáadáa tí ó sì ọjà tẹ́ pé subhanallah so wọ́n fọwọ́n ara bí òwò rẹ̀ ṣe rí níbi ṣòkòtò tó wọ̀ àbẹ̀wò rẹ̀ gan. now ní òkú tó pé ẹ̀ṣọ́ tó pé o náà fẹ́ kí n sì so ǹjẹ́ ṣé súnmọ́ ni àbí mustahab ṣé fún tó dọ́dọ̀ àdínní pé àti imáàmù àti màmú náà fẹ́ kó ṣe kékeré wọ́n ní ṣùgbọ́n wọ́n fẹ́ kí ẹni tó jẹ́ ìmáàmù tún wà ní ẹ̀ṣọ́ tó kojú ju ẹni tí èsì máa tó jẹ́ pé kò ní lè dìbò fún yàn lọ. wọ́n tó bá tún wá jẹ́ al-imam al-jami'i ẹni tó sorry imam al-jami'i ìyá imam al-masjid al-jami'i ló tún wá jẹ́ pé ẹni tó tún jẹ́ pé ìmáàmù jùmọ̀ àti tó ń lè dìbò jùmọ̀ àti tó ń kírun jùmọ̀ àti tó ń ṣe khutbah wọ́n ti kọ́ àlọ́ rẹ̀ sọ kojú ó tún kápá lọ́dọ̀ ẹ̀dùn tẹ̀ ẹ̀dùn ìmáàmù lọ́sì lọ́sàn náà so na ẹ̀rù kan àgbàlagbà ńgbà kan àgbàlagbà wọn fi ka ọlọ́fìlà wọn kún kì í ṣe pé bóyá ó wà nù májẹ̀mú pé kéèyàn ó dé fìlà tí wọn bá dé fìlà náà lálàáfíà kọ́lá kì í sọ̀rọ̀ èèyàn kọ́lá èèyàn lè lédìí mú fìyàn láì dé fìlà kò sí yẹn tán iná kò bá mu tó ká sọ pé ó ṣe ọ̀sẹ̀ kékeré kan rárá kò bá mu tó torí ẹni tí wọn lè lédìí fìyàn tí ò dé fìlà yẹn tó bá fẹ́ lọ sọ́dọ̀ nǹkan náà àwọn ẹbí náà àwọn ẹni abiyire ayé àbẹ́nu àwọn ẹni tó tóbi ní ayé yóò múra ní múra tó tó múra tó ṣe tí wọ́n mọ̀ pé àwọn ọmọláàbí ní bọ̀ yìí pé ọkùnrin ẹ̀sọ́ ọkùnrin so subhanahu wa ta'ala èèyàn máa ń ṣẹ̀ṣọ́ fún ẹ̀dá ẹgbẹ́ èèyàn èèyàn ní ṣẹ̀ṣọ́ fọlọ́run nígbà tí wọ́n fẹ́ tó ń fọ́nà ọba subhanahu ọlọ́run lọ́lẹ́tọ̀ọ́ ká mo fi jẹ́ pé tí wọ́n bá fẹ́ yẹn náfìlà nílé yẹn ibi tẹ́lẹ̀ nǹkan tí yẹn tẹ́ pọ́lọ́ nìkan nílé yẹn ń bẹ kálùwà ní kọ̀kọ̀ tó yẹ pé èèyàn fi yẹn náfìlà lóru kódà wọ́n fẹ́ kéde ha nílé rẹ̀ àbọ̀ fẹ́ tí ike náfìlà mi nílé tó kékeré àbí èèyàn inú tí a máa ń kí ní àwọn náfìlà tí a máa ń kí níbi ìrún tí a máa ń kí náfìlà ní àwọn àyà yìí náà èèyàn fẹ́ kí nílé torí kí so àbí èèyàn fẹ́ máa kí níjọ́ mi bí wọ́n ṣe kí wọ́n ní bí fìlà bá sí lórí yàn kí àtọ́ bẹ̀rẹ̀ irun ẹ̀ ọ́n ti rẹ̀ fìlà kó fi fìlà sórí ó múra dáadáa múra pé mo bá kírun yín tán tí mo bá fẹ́ máa jáde lọ ní tí mo fi kírun náà ní ìgbè jáde tí mo bá ní kí n gbé tí mo bá sọ pé èmi má sọ mí kò síbi tí n gbé gbé lọ aṣọ tí mo fi lè kírun báwo ni mo fi lè gbé jáde lọ sẹ́ni rẹ̀ ṣe é wá pé wọn àlọ́ sọ̀kan ní pé àṣọ̀kan ní màá fi kírun tí ò ní ṣe gbé jáde asahabi lẹ́lẹ́ abdullahi ibn umar radiyallahu anhu wọ́n rí ẹrú wọn náṣà tó ń kírun jọ́kan tó bá ìmọ̀ ní pé náṣà lánàá bí àdìjẹ́ ń kírun tí ẹrú náà ń kírun wọ́n wọ́n há sírò ras tí ò dé fìlà nígbà tí wọ́n dé sálámà wọn ni ya náṣà ya náṣà àtúfẹ́bù àǹtàkùjà ìlànà náà sì há kádà sówó ọkọ̀ jáde lọ bá àwọn èèyàn wáyà pàdé àwọn èèyàn onílà onílà أه عبد الله بن عمر رضي الله عنه صغاري a sọ ọ̀rọ̀ yìí wípé ọlọ́run ọba lọ́yọ̀ kí á ṣẹ̀ṣẹ̀ fún jù gbàdé yẹn tí àwọn bá èèyàn eh, lọ wọṣọ tuntun àdìkẹ́ bá sọ̀kọ́ aṣọ tuntun sí àdìkẹ́ kọ̀ ọ̀run tí àwọn wọṣọ tuntun gbà tó bá máa ń aṣọ tí wọ́n fi kírun nítorí wọn wá sí wọ̀ pé pé ẹni rẹ̀ lẹ́yìn lè wọ̀ lọ tí wọ́n fi kírun tán kí wọ́n wá ní aṣọ tó pé tó mọ̀ pé ọlọ́run àbáyé lọ́dà wa lọ́dà odò kan lọ́dà odò kan lọ́dà odò tún bẹ olóni wa olóni pè ara sọ́dọ̀ nígbà tó bá fẹ́ onídùú àdìdé nígbà tó bá fẹ́ oní sùhánàlá kọ́nà kó sọ́nà àlùjáná fún àjàwọ́ kátó àlùjáná bẹ́ẹ̀ ni ọlọ́run àbáyé sì rè òun ló jáwọ́ dùn kátó àti ń ṣẹ̀ṣọ́ yìí fún wa òun ló ṣe é òun ló ní ló fún alábẹ́rẹ́ láti kí ká ní ta lè ní bẹ́ẹ̀ tọ́lọ̀ ní àná bẹ́ẹ̀ òun ló fún alábẹ́rẹ́ òun ló fún alóta fúlẹ̀ ra tó bẹ́ẹ̀ òun náà ló bá lọ́wọ́ tó ṣe tó ṣe. tí bá ń tí gbé tí ń ṣe ọgbẹ́ tá à ń rà ní náà ń ṣe fún wa báwo ni ọjọ́ pé ah, àwa ní fi lóyún ṣẹ̀ṣọ́ àbí kí wọ́n fọ́nà ọ̀bà wa àwa àníwá náà ṣe tó sí pé kìíní ẹ̀ kìí ṣe nǹkan tí àlẹ́ máa jìyàn sí kìí pé ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àbíkẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá sọ pé kẹ́hìn kan máa lè dòun fún àbí kí lọ́ba tí wọ́n bá fẹ́ lè dòun fún ọ da kó kó kó máa dé kó kó kó kí wọ́n ti pè kó dé fìlà ní tí wọ́n mì nìyẹn kì í ṣe pé kìíní kan so ní táwọn bàbá bàbá tí wọ́n ṣe ń gbà yẹn kì í ṣe pé báyà kìíní káfí lè kàrọ̀ kún ẹni tó bá sì gbọ́ pé báyà má jẹ́ àwọn àbí kìíní ni ọlọ́ǹgì nù ṣùgbọ́n káfí lè kọ̀rọ̀ kún náà káfí lè ṣe kìíní kọ́dà ń bọ̀ ní amásásí wọ́n ṣe báyìí ni wọ́n yọ̀nà sẹ́yìn wọ́n ṣe báyìí ọba tó dẹ́kun sẹ́yìn àbí tí fìlà bá ti tán láyìn wá ti mú tán náà tí ò dé fìlà wọn sásí wọ́n ṣe ẹ̀yìn ni wọ́n dáhùn padà sí. so nǹkan yẹn kò rí bẹ́ẹ̀ oníbi kí n ò ṣe bẹ́ẹ̀ èèyàn ní wọ́n fìlà sí mọ́sálásí èèyàn sì ṣùgbọ́n èèyàn máa ń ṣe ìṣáàdù ara ẹni pé báyìí báyìí báyìí báyìí. so ẹ pé lórí tí so ẹni tí wọ́n ṣe ṣe sáà ìgbà tó jẹ́ pé ní wàhálà tó ṣe fún pẹ́rẹ́tà ní títà ní ṣe lè bá dàrá níta àmọ́ ní nǹkan tó pé ẹ̀ṣọ́ tó pé nínú àládà pẹ́rẹ́tà ní ṣe nù ìdádàrá. wọ́n sì nínú àwọn ṣòróṣò ṣòróṣò mukhtasar bẹ́ẹ̀ ni àwọn ṣòróṣò mìíràn tí wọ́n ti máa kí ni sọ wọ́n sọ pé nígbà máa sọ sọ̀rọ̀ wọ́n ní sọ pàdé pé kí n ò dé fìlà ìgbà wọn sọ pé tọkùnrin bá kọkùnrin ó bo orí ẹ̀ kó fi fìlà bo orí rẹ̀ kó ṣe ọdọ̀ ó dà gẹ́gẹ́ bíi pé kẹsẹ̀ kí kẹsẹ̀ kẹsẹ̀ má jẹun kẹsẹ̀ kí ó dà gẹ́gẹ́ bíi kí ẹrú ó bo ohun tí ọba yẹ kó bò níbi ìrún èèyàn pété ìṣẹ̀dá ọmọ tí ìṣẹ̀dá ọmọ jẹun fún ṣe àpé ó da kó bò tó bá bò kò sí <laughs> àṣà so ẹ̀hẹ́n wọn sọ nítorí wọn kékeré ṣe dandan kì í ṣe kí ni ṣùgbọ́n tí wọn bá bò ọ̀dà kọ́nà kó ṣàmùnà wa ṣùgbọ́n afáwa bẹ láti di pé kí wọn fi mọ tí ó tọ́ tí wọn fi gbé fi kí òun ọdún tí wọn bẹ kí wọn bá ń pẹ tí wọn bá ti fi aṣọ yìí kí òun ìran àbàjẹ́ yẹn ní òun iná sọ pé wà aqallu nítorí wọn ti pé ọ̀nà ká àkàtà so wọn náà ká akmal. Tudo controlando. bọ́ọ̀ gba ìtàsí náà wọ́n sì máa ń bẹ̀ fún wa lẹ́sàn án bẹ̀ tí wa. wọ́n pẹ̀lú wa wọ́n tó dá kan lọ́fẹ́ rà. kò sí question sí kí wàá yí question lọ́wọ́ wọ́n kú ìsàlẹ̀ wọ́n kú question lọ́wọ́. ǹdà wọ́n sọ ọgọ́gọ́ra ibi dáàsì tọ́lá aláṣẹ dáàsì jẹ́ àǹtọ́lá ní question especially question ti ayọ̀dá aládùúgbò ká dáhùn lánàá. يعني ترى سداس لي هذا أنا قصة ده أنا قدر جل له كيف أنا ذاك يعني وش هذا هذا وش سوا وصلوا على سو أنا سدار الدادو كان كذا أنا بعمل كذا كذا في أنا سأكون تجاسكو أنا بدرس سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مدم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وثابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم